أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت تكون الله وبعلا نجله à ń tọrọ ìfẹ́ àti ìgbẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùsìfẹ́ wa àtọ́ àwọn àgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àti ọlọ́run kó máa bá nábi ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà ìbẹ̀lọ́wọ́n bá kó sànú àwa ní àtọ̀lọ́ àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóde òní ìtọ́ jẹ́ orúkọ ìlú ní ọgbà oṣù Ramadan 1447 lẹ́yìn àná Muhammad sallallahu alaihi wasallam láti gbòrò Maka lọ sí Madina an bá jùkú tẹ̀síri wa lọ́dún markaz wa markaz Umar bin Khattab ní kàdínà ìgbà súra tàbí ẹ̀rọ lálẹ́ ìṣẹ́kùn náà súra ìmọ́lẹ̀ súra yìí wà ní àwọn ẹ̀ka súra gbogbo súra púpọ̀ ní pàánù ẹ̀ka yìí a máa mẹ́rin kan bẹ̀rẹ̀ pé ẹ̀ka yìí inú wọn náà ní pípẹ́ azad rọ̀gbọ̀n tírì ẹ̀ka yìí a rí pé ọlọ́wọ̀n bẹ̀rẹ̀ súra ní ìlú ìbẹ̀rẹ̀ pé kò yá ẹ̀lú ìbẹ̀rẹ̀ ìtẹ́kùn wà àlẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bí ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ òun ó system táwọn wà bẹ̀rẹ̀ orí bíbi kúndé kúndé òjìlá fún kúndé yẹn yá yọ lòdì nà àmọ́nù yá yọ lòdì nà àmọ́nù ẹ̀ máa wọn lọ́wọ́ lórí inú ẹ̀rẹ́ ni súra tàbí bẹ̀rẹ̀ yìí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ súra mi tàbí súra fún mi súra mi tó bẹ̀rẹ̀ báyìí ní àwọn òfin ọ̀rọ̀ ìdájọ́ lọ́gbẹ́ wáyé bẹ̀ tó dùn lóòrò ọwọ́ àwọn ọmọ súra tó sọ ó ti wà àwọn òfin gbé àwùjọ ti dà ẹ̀dá gbogbo wọn ni sóòrọ́tì bọ́kọ́rà ẹ̀dá pé wọ́n rán fẹ̀tí sùúrà tó wà ní kọ́ra gbogbo ẹ̀ lọ́n kọ́ sí ní sóòrọ́tì bọ́kọ́rà kò sí jẹ́ fẹ́ sọ ní sóòrà ní ìtẹ́ ní rí àyà kàfíkì rẹ̀ ní sóòrọ́tì bọ́kọ́rà ó ti wà àwọn olúwo kọ́ra ní ìyọ̀ bẹ́ẹ̀ ọlọ́run sọ sóòrà ìkàrẹ́ ìgbòho mọ̀dínà fún àbẹ́ni Muhammad sallallahu alaihi ولو عبر sóra ما bí òsì bẹ̀rẹ̀ sóra kẹlùkù àti sóra أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها أنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية, الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الله سبحانه وتعالى انصر أخوان nípa súra ايه sọ̀rọ̀ ń lo màdínà yìí èé سورة الله سورة كان أنزلناها ولا سقال بقول سورة القرآن ولا سقال أما رسل تنزل في سورة يوسف وأن سورة أنزل وفرضناها أتوا سلونا يا ليلوي وأنزلنا فيها آية البينات أواصع وآية لا هي بقول لا آية نبي لعلكم تذكرون تنزل جمعة في ذاتك آه انتلهم بنيو انتلهم بنيو ọlọ́run àzáníyàtò wọ̀záàní tẹ́rún ìyàn lóbìnrin àtúnzì lọ́lọ́pùn fàdìlìdó kólùlọ́wà ìdìmọ̀má ní àdàjẹ́rìdà ẹgbà mú wọn tí wọ́n ṣe dìná tó lè sàbátà tó wà pẹ̀tẹ́ rẹ̀ ẹni wọn ní ẹgbà 100 ah, ọ̀là nígbà tí ọlọ́ba in kuntum tu'minuna billahi wal yawmil akhir tí ẹ bá bọ́lọ́ba bọ́ ọjọ́ mi àlùkìyàmù mo sọ fún wa pé àwọn arkanu iman mẹ́fẹ́fà ni an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa an tu'mina bil qadr àmọ́ gbogbo gbà ọlọ́ba bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìtàrí ìgbà odò èèyàn náà ní nǹkan tó kì í nàbí láì wọlé yóò mìíràn ààbò tí bá rántí àjẹmọ́ ìpàdé yẹn ṣàádù wa àgbà àbáwò máa tọ́ ìfọ́tò ní nílẹ̀ mùsùlùmí ìyá wọn àdíkàwọn ìwọ̀n bísínẹ̀sì lọ́fà ní Saudi àti wọ́n bẹ́ẹ̀ fi hajj káwọn ìyá ọlọ́wọ́ bá iná ti tún àwùjọ ṣe ní ọlọ́wọ́ ní kẹ́yìn ẹgbẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ọbẹ̀ sọ̀rọ̀ ń bìnà ó kọ́kọ́ pé obìnrin ó dúpẹ́ ọkùnrin àzáàní yẹtú wọ̀ záàní ní ọdún wọn sọ̀rọ̀ ní sóra bí wọ́n sọ̀rọ̀ ń kọ̀wé àzáàríkú wẹ̀sọ̀ríkọ̀ nílé àwọn ọkùnrin máa dalẹ̀ níbi eléyìí náà àwọn tó máa ṣe dìnnà yóò lọ́pàá lọ́wọ́ pé ọlọ́wọ́ bá mi sùn àwọn ọkọ̀ ọlọ́dẹ̀dà ó fi mọ́ tó ń da àzáà ní sọ pé ṣẹ̀ríà fi títí ẹja gbogbo obìnrin ṣẹ̀ríà ní ẹja gbogbo obìnrin dáadáa ó ní ẹ má fi obìnrin lẹ ẹ má fọbẹ́rẹ́ lùs ìyàwó rẹ máa bá ọkùnrin ọlọ́kùnrin yọ ààrùn sílẹ̀kùn kankan kẹlẹ̀ tó máa dìbò ara yín gbé ilé ajé ara ọkùnrin ọlọ́kùnrin máa dìbò yàwó yàwó ara ọ̀ ọkùnrin ọkùnrin máa báyàwó yàwó lọ́ni àzáníyàtú tẹ́lóbìnrin lóbìnrin wọ̀záni àtẹ́bìnrin lọ́kùnrin àdìlídò kólàwà ìdìmìnhúmá ní ẹ̀tàjẹ́gbà ẹnẹ́ nìkọ̀ọ̀kan wọn ní ẹgbà ọgọ́rùn ọgọ́rùn ọ̀làtà àkọ́lùkùn bí i máa ráfàtún fi ìdí ẹ̀ mẹ́jẹ̀ káàánú wọn ti gbá ẹgbà ti pọ̀jù ọwọ́ ọjọ́ mú tí a bá gbọ́rọ̀ bá gbọ́ àtijọ́ gbogbo alkiyama ó dí wa òyìn ṣàádọ́ àdábáhùmá tọ́ ìfọ̀tún nílẹ̀ mọ̀mìnì àwọn ẹgbẹ́ mi ti ní ẹsẹ̀ fẹ́ yá àti nà wọn yàrá ń bẹ̀ wọ́n ara o gbangba ló ti nà wọn pẹ̀lú ẹgbà gidi ó dí wa ọlọ́mọta sọ̀rọ̀ ló sì wá ló dì náà lọ́ba àdìsí wa ó fi hàn pé àdébìsọ̀ tẹ́lẹ̀ ó آه، علي بن صغير وآلة مسلم أنا أبي هريرة رضي الله عنه وزيد بن خالد أجواني في عربيين اللذين آتيا رسول الله صلى الله عليه وسلم وقال أحدهما عمر زيد بن خالد الجهاني هنا ربا وقبل جوابا النبي محمد صلى الله عليه وسلم

ọ̀gánná bí ìmúratì ọba ti jìnà pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀ ọba ti jìnà pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀ ó ní fàfàdẹ́ìtú bí ibni ibni míyàtẹ̀ nínú bí míyàtẹ̀ ṣáàtẹ̀ wọ pẹ̀lú ìdá olùmọ̀wá ìtànà mo ti fìdáwò bí yóò fi ìyàjọba ní máa ń pé máa kan ọgọ́rùn-ún ẹran àwọn mẹ́rin ọgọ́rùn-ún lẹ́yìn náà máa tún fún ọmọ yẹn bàbá tó tó ní ilé máa fún ní ọmọbìnrin ẹrúbìnrin kan ilé ìdí máa ṣe ọ̀sán tó ààrẹ ẹ̀rù máa lè gbé àwọn àpá ìpè ìdíjú sí dáa فأخبروني أن على ابني جلد أمئة تقريب عام وعن آه زد ولا ينقضب أتبر وغير أتبعك ولما بريك لا يمكن أن تنعلم إذا كان كل فداء وحرام إن توصل لكي تبير يلو يوم رأي yẹ́nì ilé ẹ̀kọ́ máa ọmọkùnrin lè wù sí ìyàwó ilé ìyàwó eléyìí jẹ náà fẹ́ abilékọ lòun tó bu alẹ́ ọkọ rẹ̀ wọ́n sọ lábẹ́ òkú wọ́n sọ lókùn pàdé wọ́n sọ lókùn èyí ṣeré àwí obìnrin ní ìkẹ́rẹ́ta wàhálà olùwà báyìí wọ́n á ní nílò kó láàrin ìlú fún ọdún kan àwọn oṣù bá ní ọdún kan àlébìsẹ̀rẹ̀ láwọn ọ̀nà sẹ́lẹ̀ tó dàbí اقضي يا أنيس وأنيس أنا في الغريب دي لك ولو برجل من المسلم هو معمل أسلم اليوم مسلم وتعرفوا إذا بتاع مسلمين إلى إمرأة عادة لو لبا يا هو أراكم فإن اعترفت رجموها رجمها لا طبعا دي وقت يوصلوا في البلاد اللي هم مصريين وفي العدل فقال عليها فاعترفت رجمها ọba lọ lọ́bí ní ẹjẹ́ ìjọ́rọ̀ pẹ̀lú ìdìbò pẹ̀lú ẹ̀rẹ́ ọdẹ ṣìkìní ọdẹ jẹ sọ́lọ́kù fi ha da bi lálàtí ala tàgẹ̀rẹ́ ìdìbò ìgbà ní máa dé jùlọ àmì ilé yẹn pé wọ́n fún kù ẹ̀rí ni fún pé ẹgbẹ́ náà wọ́n lẹ́yìn ẹ̀dá ó ti ní láàrin ìlú ó dé wà ṣeré àdìkà gbogbo ẹ̀ náà tí bàjẹ́ lè bá kó lè lè ẹtí yorùbá mo máa ń sọ pé yorùbá làákà ìpọ̀ àti jíjẹ́ pẹ̀lú ẹnìkan ni yorùbá sọ pé ìyàwó ọkọ òsínlé ìyàwó kàtìkì pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ àbúrò ọkọ ó fi nǹkan àbúrò tẹ̀lẹ̀ àbúrò tẹ̀lẹ̀ ọmọ ènìyàn ni wá ẹ̀mí ẹ̀ ò lè bu lẹ́tà ọgbà ó ní wa kò sí díẹ̀ mi lóòfà obìnrin ẹlẹ́fà obìnrin ẹlẹ́fà lọ́fà táwọn ìyá dáadáa báàbí sọ fún mi ọlọ́mọdé bàbá àkójọ torí pé mẹ́ta wọn fi èkìlì obìnrin kan nínú àwọn ìyàwó ní wábẹ́ lọ wábẹ́ lọ wáta ní pé ọwọ́ ni wọ́n fi lọ lágbàdà yóò àká àtọ̀ rẹ̀ báyìí yóò àká àtọ̀ rẹ̀ síbi kan yóò àká àtọ̀ rẹ̀ báyìí pé iṣẹ́ rẹ̀ ó máa ràn jà àmọ́ máa àwọn tó jágbàlagbà tó jágbàlagbà ó gbẹ balipali ó gbà lábàlì fáwọn ọmọ mi wà lálẹ́ obìnrin wọn kò fi àti obìnrin sí máa tó fẹ́ obìnrin ẹni tó máa tó fẹ́ dára láti lọ sọ̀rọ̀ sí wa ọlọ́mọdé àti ìwà náà Imam Bukhari àti Muslim bá dé ìwà ọlọ́wà ní sọ̀rọ̀ الزاني لا ينجح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين الله سبحانه وتعالى الزاني لا ينكح إلا زانية ó ń dìnnà lọ́kùnrin kò sẹ́ni tí ó ráyè bá ti dìnnà àti ń dìnnà lóbìnrin yẹn kí òun ìgbà kí n pẹ́ bí ọ̀fẹ́ ìgbà tí ọ̀fẹ́ tó máa dúpẹ́ àzáni la yẹn kí òun ìlà àzániya pé ó ń dìnnà lọ́kùnrin kò sẹ́ni tí ọ̀fẹ́ àgbà ara o ara ọbẹ̀ ó ń dìnnà lọ́kùnrin lẹ́pẹ́ ìyàwó ẹ̀ yìí ni ábìdá ní ìkú ti dìnnà òdì àwọn ọmọ òṣèré ta àbọ̀ṣẹ̀bọ ìyá ni ó ń dìnnà lọ́kùnrin kò sẹ́ni tí ọ àwọn mùsùlùmí àbọ̀ ṣẹbọ ọgbọ́ dáàbọ̀ ṣẹbọ ọgbọ́n nǹkan tí ìkẹni ó di wọ́n zá ní àtú láàyè tí ó wà ilẹ̀ àzá ó sì ní lóbi ìjẹ̀bí kò sẹ́tí ó gbóhùn náà sì dìnnà àfóúnjìnà ní obìnrin olóńjìnà lóbi kò sẹ́tí ó gbóhùn àbí ìjìnà lọ́kùnrin àwọn mùsùlùmí àbó ṣìnà lọ́kùnrin bàjẹ́ ni ọ̀húnrún bàbá àríkà aráàmù ní fọ́kùnrin mùsùlùmí aráàmù ní gbogbo àwọn mùmìnì aráàmù ní ẹkùnrin obìnrin aráàmù ní jìnà lọ́dọ̀ àwọn méjì jìnà orígbú ní zìnà wọ́n ṣe zìnà ọlọ́mọ̀ṣọ́wá ló ń zìnà gbogbo àwọn tá ń ṣe zìnà ẹja ọkọ̀ bẹ̀ wọ́n ti lọ́n ti ọ̀tí bọ́ ṣe ní rọmọdáàní tó ti ẹ̀ṣẹ́ dákùnmọ́ ti báwọn síbẹ̀ bí wọ́n ti wá lè kọ́ àrùn kọ́ ọba ti kárùn kọ́ wọ́n lè ah, ẹja ọkọ̀ bẹ̀ ó di fẹ́yàwó wájúyàwó bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́ fàásìkì fún fẹ́yàwó kejì ó di wa mọ́kùnmọ́ ṣe zìnà yẹn orí ibú ni ọlọ́mọṣọ́ àṣọ والذين يرمون المحصنات والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلة فاجلدوهم ثمانين زلة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا وأصلحوا إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن inna Allaha ghafurur rahim ọlọ́run ọba ọba ètò ìhànà wọ̀tà alámọ́sọ́wọ́ àgbéṣe ṣúra yìí ṣúra tó wá rí fọ́ọ̀mù society gbogbo society tó bá tò àwọn òdìnà bẹ̀ tí dàgbà ní àwọn òdìnà ló ń bí ọgbẹ́gbà mọ́ alọ́nà bí ẹ̀nà ó ní òní sílẹ̀ tí ma kó ìkó lálàsí ó ní wà tí o bá láká ipọ̀ wọ́n ní tí lẹ́gbẹ̀ bá ń tò ó ní ọmọ àlejò ní òtí gbàgbà ó ní àwọn náà wọ́n máa lè bí àjàgbà máa lọ́wọ́ ni o ní tàbà máa lọ́wọ́ àkọ́kọ́lọ́ ọkọ̀ yọ wá ni o ọlọ́ni kẹ́lẹ́ yọ wá ọlọ́run sọ fún wa nípa ètò tó yẹ pé ẹ fi ní an ideal Islamic society والذين يرمون المحسنات قد يجب لقي أمباري أو مكين سيدنا ياوي رجل يعني بو أو تبا سقوط سيدنا ثم لم يأتوا بأربعة شهادة شهداء بشهادة بي شهداء كل نوع ولاري ناري وا ثم الشريعة تبا لوري الكبير الزنا يكون مولاري وناري وا كانوا تدريبهم لو أنه وني 80 جلدة ẹgbẹ́ náà orí yàn mẹ́rin tó ẹjọ́ ọwọ́ òun lẹ́ni tó ṣe dìrá àbí kó mọ́ ẹlẹ́rìí mẹ́rin wá tí wọ́n jọ rí báyìí fàdúrídé hom ìtọ́mọ ní nàìjíríà ìdá ẹ̀nà ní ẹ̀dá ẹ̀kì wọ́n àtẹ́gbẹ̀rún lẹ́kùn ṣe alẹ́tàn àbá ẹ̀rẹ́ ti mẹ́gbẹ̀rún wọn wọlé má mẹ́gbẹ̀rún wọn wọ́n bẹ́bà àdújọ wọn wọ́n lẹ́ẹ̀ka ọmọlù fàṣẹ kọ́ọ̀ọ́n àwọn ẹ̀rẹ́ àwọn kòkí àwọn tó ń bàdújẹ ọlọ́wọ́ bá bá aláàmú jùlọ ilẹ̀lẹ̀bí na tábù ìmbà dáàlì ọjọ́ pé nígbà ti tí wọ́n á túbá pé a ah, ṣètọ́ lórí àwọn táwọn fi wọ́n á túbá wà á fi láhùn wọ́n bẹ̀rẹ̀ sí sí dáadáa wa arákùnrin kan ní àyà ah, yìí ó léwu tó bá rí ìyàwó rẹ̀ tó dèbì rẹ̀ tó mú mẹ́rin wá wọ́n náà ní ẹgbà ìsì tó bá ti dákẹ́ ní fi rí ní bàjẹ́ fúra mọ́ báyìí ẹgbà rí rẹ̀ tó dèbì rẹ̀ ẹgbà tó dèbì rẹ̀ ní tó abẹ́rẹ́ mẹ́rin lọ́ọ̀dì wọ́n náà ní ẹgbà ìsì

أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم Tọ́lọ́n tó gbé àlẹ́bì Mọ̀hánlẹ̀ ìgbèrè, káwọn yẹn ti dìnà wọ́n kí tọ́lá tó ti bá rẹ̀. Wọ́n ti bá rẹ̀ olúwọ́lẹ́lẹ́ ẹgbọ́n àgbà àgbà. àwọn tó máa ń sọ pé ìyàwó àwọn kòtìlá ní òyìnbó àbíyàwó àbóhùn ìyàwó kòtìlá ọlọ́mìyàn fún lọ́wọ́ ìṣòro àgbà tí ó ti lẹ́rìn mẹ́rin lé wá tí ó ti pé òun ìyàwó kòtìlá tí àwọn kòtìlá ìyá àkóso bàbára wa wúlára rẹ̀ ọjà alẹ́kọ̀ọ́ àhàbí ìmọ̀ àrùbá àtúnṣe àdáàbìlà yóò àbúrà fún wọn láàyè yóò ẹgbẹ́ oníláìmọ̀ ó ti tí ó tún lùgbọ́ lẹ́gbẹ̀ẹ́ nígbà wọn nígbà tí bá jẹ́ lẹ́ẹ̀ka bá fi kọ́lọ̀ ọba ti àmì rẹ̀ kọ́lọ̀ ọba rẹ̀ ní ọjọ́ bá tó wúlé ọkùnrin bá jẹ́ lẹ́ẹ̀kọ́ rẹ́dọ́rọ́ alàgbà ìyá tí ó àjọbìnrin yẹ tó lè gbé kú kó mọ́ àìmọ́jọ ọkùnrin olóòwà fúra ìjọ ọkùnrin ẹ̀búra obìnrin wà fúra ìyàwó àǹtẹ́sì alàgbà àti àdáàtì ìlà ìyà owó lẹ́gbẹ̀ẹ́sà olóòwò ìgbọ́nà bàbúra lẹ́ẹ̀mẹ́rin ìpè ọkùnrin báyìí bàbá ọkùnrin bá ọkùnrin gbọ́n

ọlọ́pọ̀ ìgbà ìlú àwọn díẹ̀ ní ojú àìsí àjẹ́bì Muhammad ó nínú nǹkan tí ó mú ìjẹ́ ní àpẹẹrẹ gbẹ̀yìn ayé ó ní ẹ̀rí pé àwọn kan bẹ tó mọ̀ sí ìgbẹ́lẹ̀ ìwọ bàbá àti àti wọn sì fi ìdìnnà àmọ́ ọmọ ọ̀gá tó ń kó ra ọ̀gá wọn á pẹ̀lú ìgbẹ́ wọn. ìjábọ̀ ń bẹ̀ kẹsàn-án lókọ̀ àmọ́ kẹ máa wọ pé ọkọ̀ ẹ̀yìn méjìlá dúró ẹ̀ẹ́dùkẹ́ ẹ̀ẹ́dùkẹ́ أو أنقذ من يقول الكذب إذا كان الرجال يقول الكذب يوم أقول ما يقول ومن الضربان إلا ولا يوم أقول يوم يلا تصدق إذا بعد الجلبات بعد تكون من الضربان يعني أيوة أيوة أيوة أيوة أيوة gbogbo ìyá mi kọ́ sí ìyá mi tán láàbùgbà ó ní lọ́wọ́ yóò kọ́ sí ìyá àwọn ìmọ̀ràn kan sì sí ìbá ìkọlọ́ ọlọ́gbọ́ pẹ̀lú àdáàmì òkú tàbí pé ó ló ní wọ́n sọ wọn àwọn ìlú wọn sọ̀rọ̀ wá bọ̀rọ̀ àti ọlọ́wọ́ ọba tó wá àbùdù ọba tí mo ń wọ́n wà pẹ̀lú obìnrin tí èsẹ̀ rẹ̀ kẹjọ dáwà bìkọ̀ àbáwa ní mísírà abdulhamid kiski ó ní wọ́n pẹ̀lú obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ yẹn lé ìwọ̀ rẹ̀ ẹjọ́ ẹmọ kéde ìyàwó rẹ̀ ẹjọ́ máa wà ní wọn àlùmọ́ àdúgbàtò lè máa ó ní wà ní kọ̀ọ̀kan ara ọjọ́ ajọ́ nǹkan ní àpọ̀ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọjà ìṣẹ́ àwọn olùgbé ó ní ìwà ọlọ́pọ̀ yàrá ìṣẹ́ orí ìṣẹ́ ìlú ọlọ́pọ̀ yàrá ìṣàkọrọ̀ ọ̀gbìn náà ẹ má sùn má bì náà ẹ má sùn náà láti sùn ẹ̀kọ́ sílẹ̀ ìyá òǹkà náà fa ìṣà ìwà bàjẹ́ ní ìwà òòrùn òǹkà àtẹ̀lé ìyàwó orí ìṣẹ́ ìlú ọlọ́pọ̀ yàrá ìṣàkọrọ̀ أولي الإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم

lọ́dọ̀dẹ́lẹ́ já àwọn ibi rẹ̀ kéèké lọ́dọ̀dẹ́lẹ́ àwọn tó dáadáa kọ ọ̀rọ̀ ọ̀hún kúrò àlọ́ ó sọ لكل مريض منهم ما كتب gbogbo àwọn tó ń sọ ṣe gbogbo àwọn jẹ̀mọ́ àkàlù kó gbà lọ́sùn gbogbo wọn yóò rẹ̀ ẹgbẹ́ wọn ṣe olóògbé wọn lọ àkíbọ̀lá àkíwá tó gan champion wọn lọ ga wọn tó kó gbé ọ̀rọ̀ yà pé ó lè nínú òun wọn ìdápọ̀ àbáàbọ̀lá àbí omi ọ̀sẹ̀ ìyá nígbà tí àlẹ́bí Muhammad tó sẹ́yìn tó lọ́sọ́ lórí ìpàdé ìṣẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ wọ́n lọ àdúrà wọ́n lọ sí lókun tàbó wọ́n darí bọ̀ wá wọ́n á dúró sí níbi kan mọ̀mọ́ wa sí ìdá Aisha radiyallahu anha tó bá sọ pàlẹ́ ní chelsea bí kẹ̀kẹ́ dàgbẹ́ ìdúmọ̀ kàtàkùn ìbúyè obìnrin lọ́dọ̀ kàlùbà lè gbàdé máa lọ gbọ́dọ̀ àwọn ẹgbẹ́ ọwọ́ onígbàgbọ́dọ̀ padà sínú kẹ̀kẹ́ rẹ̀ nígbàgbọ́dọ̀ ẹ̀sìn ní wọ́n nílò ń padà ẹ̀sìn ní màá wọ̀ ọlọ́dúnkùnrin yẹn jẹ́ ìdíjọ́ pé ó fi ẹbí mú ẹbí yẹn kò fúra ẹbí kò fẹ́ nìkan lọ ọgbà ló gbà fún ẹsẹ̀ ìlú amóhùn ọmọ wa pé ìdá

ọlọ́pọ̀ bàbá ẹgbẹ̀ rí ní oṣù tí a lè bẹ̀rẹ̀ láwà sílẹ̀ ní pé yóò rán wọn sí àtúntún ọ̀lọ́ ìyẹ́ pé ẹ̀jẹ̀ gbàgbé kankan ọmọ ìrà báyìí wọ́n bá rí pé àkànú àmọ̀ yẹn wọ́n á rí pé màmá wa sí ìdá Aisha ni wọ́n gbà ti sùn obìnrin ti sùn lọ àrùn nìkan ọgbà ti sí nígbà arákùnrin ìdí subhanallah nínú àyẹ̀kẹ́ ọmọ akọ́tọ́ ìgbò wọ́n máa lo bìkọ́p wọ́n máa wá ní ṣùgbẹ́hánà láìrẹ̀ yẹn ló di ìdá àìsà lójú oru bá mú rànkúmí ẹ̀rọ pàwálẹ̀ láì bá mú orí rànkúmí tẹ́ǹsì ti lọ kẹ́kẹ́rẹ́ta ti lọ kí ni wàá tẹ̀ ọkùnrin yẹn ògùn rànkúmí yẹn ọkẹ́ ìrẹsì rẹ̀ sáré pẹ̀lú rànkúmí yẹn bẹ́ẹ̀ sí ògùn rànkúmí yẹn mọ̀mọ́ wa tí ìdá àìsà gbẹ̀gbẹ̀ àwọn mùnáfìkì onírárá oṣù lọ́lára ìyàwó àdébí sẹ́lẹ̀ àwọn ọ̀ṣùgbà yẹn ẹgbẹ̀gbà òbílẹ̀ jẹ́ àwọn mùnáfìkì bí àmà àwọn wọnú ìsìlẹ́mà ti jẹ́wà lára ó di wà ọlọ́mọ إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكافرون الكاذبون قرأ الله عنك هو عنه وإسلاحي تباوع كما بات لك لو لا إسلاميكم كما تيكبروا ربما عندي أن يدور إلى أكلام كما تيكبروا ربما صنوا المؤمنون والمؤمنات لأنفسهم خيرا káwọn ọmọ ìlọ́kùnrin tuntun ibi kó lérò dáadáa sí káàkiri bẹ́ẹ̀ àìsàn ìbẹ̀rẹ̀ ọ̀kọ́rọ̀ ààrẹ ikú mọ́bí ìrọ́gbà nílé tọ́nà nílé láwọ́lá dáàwó alẹ́ ibi àgbà àfiṣúwá dáa ibi òfin ìgbà ní pẹ́ ìgbà lóòrùn rẹ̀ kò jìnà ìdí àwọn bí ó فإذا يأتوا بشهداء وهم لم أولئك عند الله هم الكاذبون أو هذا الله بعض ظلم ظلم أظن كل زمان ظلم أنا أجيب لايتي ثم أبنى رواية وأظن ظلم رواه الكلمة ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه وتحسبونه هينا وهو عند الله عظيم ha ahha uli aa ụha ụra ụ wara aa nye e a gbogbo ẹgbẹ́ agbó ìmọ̀ ẹ̀dà àìsà káàkiri tọ́lọ̀ ọba ọ̀sán wọn ìṣẹ̀lẹ̀ ọ̀sán náà wọ́n kìlà mẹ́rin tí wọ́n ṣe ń tẹ̀sán ẹ̀dà ayé tí ń gbé sọ̀rọ̀ ilé ìgbésẹ̀ ọgbọ́n tó ṣẹlẹ̀ ní wọ́n sọ fún àwọn òtẹ̀kùnrin náà bí àgbẹ̀ àkùwárí ó máa ń lẹ́kùn bí ẹ̀bẹ̀ sí sọ tí ẹ̀dí máa ń parí wọ́n ní wọ́n ní wọ́n ní nàìjíríà kan ọ̀tẹ̀ àtàgbó lẹ́kùn wà ní nàìjíríà ẹ̀rọ kò lè tó sí ẹ̀kọ́ ọ̀dẹ̀ ẹ̀rọ tó sí mọ̀

لولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم الله سبحانه وتعالى لولا إن سميتموكم ما يقول لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم مثل ضرورة وجوا بعيد آه إنت قلت ما يقول لنا أن نتكلم كيف فعله أو قلنا أو أن يبرر بعيد أن يبرر بعيد سيدنا أبي أيوب الأنصاري توفى نبي الألف المدينة هم قالوا يا هو يدعو عنه ليه يا هو ni ìfẹ́jà ayé ọ̀sán tó yàwó ẹ̀ tó mọ̀ àyíwà pé ọ̀fún kàtó mímu tí ìyàwó ẹ̀rọ ní ṣùgbọ́n àlùwà nígbà ó olómi gan sí ìdáàbò àṣà ìrìnsẹ̀lú tó tóbi ní

إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. Wọ́n bá jẹ́ ìwọ̀ yóò bá من الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا àwọn tó máa kan ìbàjẹ́ àwọn èèyàn káàkiri àwọn òbílẹ̀ òdodo ẹgbẹ́ tó ń jẹ́ ìsìláàmù ọdún tó ń máa ìsìláàmù wà bẹ̀rẹ̀ òdìdánì òdìdánì òdìdánì ọ̀rọ̀ ni a ìlẹ̀bí ìlànà lọ́pọ̀ àbáàbùn àdéhùn fi níyà wà àfihàn ọ̀rọ̀ ni máa fi àjẹ́ wọn tó tóbi ẹlẹ́jẹ̀ lóru láyé àbíláàrí kìíyàmù wọn lọ́wọ́ yà ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن ولكن الله يزكي من يشاء والله سميع عليم قال الله سبحانه وتعالى ولولا الحمد لله على الكواكب في ما يرون وما تواصلوا بكم وما تواصلوا بكم ورحمته وعزه الله وأن الله رؤوف رحيم أمك يوم من تكفروا يا أيها الذين آمنوا لو أنتم ربنا فاستغفروا فتتبعوا خطوة الشيطان ما تلاوى الهدى الشيطان ويكتبوا ما تلوه وتلوه ويتبع خطوة الشيطان ثم من تلوون الشيطان فإنه يأمرك أمرك فجاء والمشي جو ما قيلا تنام يا بروك أتجودا جو ما قيلا تنام والمنكر شيطان لولا فضل الله عليكم ورحمته كلا قالوا الله وبعثوا قلوبك سهم في يوم الجاي ما سباي ما سباي ما ذكر منكم من آن اللي كتب عدوكم من ولكن الله يذكر من يشاء الله وبعدين يقوم أقول ما في لو فعلت ما ما ما خلاك يقول الله وبعدين سبحانه وتعالى ذكي من يشاء الله السميع العليم ọlọ́wọ́ bá náà ni ọbọ̀ onímọ̀dúnlọ olùgbọ́rọ̀ jùlọ ọbọ̀ onímọ̀dúnlọ ọlọ́mọdàbà gáì jùlọ mọ́dàbà dábẹ̀ ìwọ́lọ̀ náà wọ́n láyá ẹ̀kẹ́ni olùrìsọ́gbìnì منكم والسعة أن يؤتوا أولو القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم آية يقول سيدنا أبو بكر الصديق لن سكارك ما ترى إفك توقف وما وسيدة عائشة رضي الله عنها متفوها سيدة عائشة هي أما النبي محمد أو أما سيدنا أبو بكر الصديق sẹ́yìn àìṣà ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹwu tíṣe tó fẹ́ dá lọ fẹ́ mọ́tò ń ṣe tọ́lù ọlọ́wọ́ bá ní wọ́n sọ́rọ̀ ẹ̀fọ́ ń gbà sí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹbí sẹ́yìn àbọ́kàrà tó ń pè ní mísà òun wá ń gbé ọ̀rọ̀ ẹ̀ka sí ẹgbẹ́ tẹ̀sẹ̀ àti ẹgbẹ́ tó tẹ̀lé ìwé ẹgbẹ́ tó tẹ̀lé ìwé sí ẹgbẹ́ tó tẹ̀lé ìwé mísà àti ẹgbẹ́ sẹ́yìn àìṣà ọ̀rọ̀ ọkàn fún ẹ pé àmì أما هو خيار الجنة لم يوقف أنك لكم لم يفرد الله عن الله لم يمال ما نفسه ولا نجوع على ولي الله إجوى مالا ولا رأي بجيو إنسى لكن قمانا هم يسألوا بوبو أما مستعى يعملون بالمولكات كيف يوعى يا مستعى جميع أبي سيدنا أبو بكر

báwo ni wọ́n ti gbé gàtà sí ìdájọ́ ha òun máa tún bìí ìyá ìyá ọmọ ẹgbẹ́ máa tún bìí lókè wọ́n máa tún bìí ọmọ rẹ̀ wọ́n ni à tó ọkọ̀ tó gbogbo ànárí pẹ̀lú ìmọ̀ ọtí gàtà mo ti padà sí ìbẹ̀rẹ̀ sùkún pẹ̀lú sùkún èmi èmi agbájọ àgbẹ̀dìbò sẹ́lẹ̀ tó bá wá kí mi ní ọkùnrin wọlé yọ̀kọ̀ eléyìí jáwọ́ tó máa wọlẹ̀ wò wọ́n wọlẹ̀ wò máa mọ̀ pọ̀ tí ó jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ kọ́ ẹ̀ká lóbi mọ̀ pẹ̀lú kọ́yí ọmọ tó pamọ́ ní ọmọ ní ọpẹ́ àìsàn ẹgbẹ́ wa wọ́n ní kó sí ìgbẹ́ báyìí báyìí báyìí báyìí wọ́n láì ní ìsí ó bá ṣe jẹ́wọ́ ọlọ́run bá wá bí ẹ̀láyé ọlọ́run jẹ́ mẹ́bí gan ọlọ́run wọn mú sọ́lọ́run aṣọ àyàmẹ́rẹ̀ wáyé kàdájá àyà 11 ibi tó ti yìí ọlọ́n kí àti ní àìṣàrẹ́bí ọwọ́ ààrẹ nínú àwọn ọ̀sẹ̀ tí ó bá mẹ́ta dáàmà mẹ́ta àjẹ́ ní ọjọ́ pé bí i sílẹ̀ àwọ́kàmì àtiwọn àti ní àwọ́kàmì lọ nínú àwọn ọ̀sẹ̀ láti lọ kọ́ọ̀tù àti ilẹ̀ ìwọ́n tó ń sọ ọ̀gá àti láti lè ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ tó ń sọ ọ̀gá àti ó yẹ ilé yìí ìlànà ìdúró ọlọ́run máa ń pa ayé ìjà ojú náà lórí wọlé àjá àtẹ́bí lórí ọ̀sán. àwọn tó lọ́wọ́ bá jalọ́lá ní ẹgbẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìgbọ́tí àwọn ìgbọ́tẹ̀ yìí kó ní ẹ̀dùn bá dáhùn wọ́sá àtọ́lọ́wọ́ bá ní ọlá ní àìsí Gẹ́gẹ́ ẹ̀sùn àwọn akọ́lọ̀pọ̀ àti àwọn ẹbí àtàwọn aláìní àtàwọn tó ń gbé látọ̀lọ́. Ó ní àwọn àmẹ́ta ní kò fún òye àwọn òṣèlú ìdáwọ́ láàyè. Ara ìgbó ẹ̀yẹ ti lọ lọ ọ̀rọ̀ ní ilé ìtẹ́ náà bá. Kí àìsàn tó wọ̀ fún in baya da a wani ya rasulullah ibi na yayin dawi ibi na yayin dawi àwọn yóò ní àmìrù ti gbọ́rọ̀ wà ní ìfẹ́ wà jùlọ tó wá gbọ́dọ̀ bá ní kọ́lọ̀ sí lédè rẹ̀ ó lálẹ́ wọ́n tó fẹ́ gbọ́dọ̀ orí ìgbà sí ara rẹ̀ ṣe nínú àbọ́kà sì di pọ́ńsọ àyà pé nínú àbọ́kà sí lóòrè fún iṣẹ́ àrùn jẹma ọlọ́run tó lọ́n fún wa tó ń gbà láyé nìyí ẹgbẹ́ tó pẹ́ ẹ̀ ولو الا تحبون ان يغفر الله لكم اي نوع حرام سياسه كلها وفوضي يقولوا احسن من يرى فوضي من ديار قل ان الله غفور رحيم ولو بعدنا بعد ما نقول من يوم بعد ما كان ولو بعد ما متع سواء كان ولا يكون كلام ولو بعد إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين إلى لم يرون مؤمنات مقابلات مؤمنات يؤمنوا الدنيا والآخرة أما ثم أرضوا بنا والمؤمنين شكرا ما ذنبوا فقلوا بنا والأرضات لشكرا إنسان وما سيدا فقلوا مؤمنات لم يلعنوا في الدنيا والآخرة يعتدون اللعن والله بلايا قال الكيامة رب العنا مناسع الكيامة ولهم عذاب عظيم ونجلت للوجه يجلت ليه يوم تشهد عليهم ألسنتهم يتوى أنهم الجري كثيرا وأيديهم أتواهم الجري كثيرا وأرجلهم تولى يوم الجري بما كانوا يعملون jẹ́rẹ̀ àti àmà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀ pẹ̀lú ọlọ́run sí lẹ́nu àpá ọwọ́ máa jẹ́ ọwọ́ máa sọ̀rọ̀ ẹ̀yẹ́ máa jẹ́ ẹ̀sẹ̀ wà á dínà ìgbà káàmù yà àmà ló ti yóò mọ ìlú wà sí ìmọ̀ wà ó àwọn àpá ọlọ́run máa jẹ́ ọlọ́run tẹ̀ fún wa lórí kálukú kó mọ̀ pọ́ lọ́wọ́ ọba ọ̀nà àlọ́gbọ̀n òdodo wọ́n tó ti wọ́n lọ́wọ́ ọjà ìṣòro lọ́wọ́ ọba ó ń dájú sí ọjà ọ̀dàlẹ̀ bá sí àmọ̀ sí dáadáa kálẹ̀ sí báyìí lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba gba pé ìtàkùrọ̀ rẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọ̀tàkùrọ̀ rẹ̀ ọba tó máa fún mi wájú máa kẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àtúbà àmọ̀dá ló dé lókè ní òwò òdòdó kó bá níta mú yóò bá ara ta ìtọ̀ oníkùnkùn níkùn bí nọ́mọ̀ náà ó ń kálukọ̀ tó kò sẹ̀dá kò já àtúbà ilé ìtìdé ní nẹ́fì Qur'an tọ́lọ́n tó bá ipé kí ni bẹ́lú ìsánú alánẹ́fì ìbàṣírọ̀ wọ̀lọ̀ alkọ́ ààzọ̀ ọmọ ìdí mara rẹ̀ wọ́n tó kù sí ìdílé màmí tó kù sí ẹjá túbá ká túbá yẹn ló yẹ wá o tàbá túbá wọ̀láyé bí ẹni tí a ti tẹ̀lé àmọ́ tẹ bá kọ̀ tí ẹ lágbídé rẹ̀ máa lò náà rẹ̀ máa ṣe bídíà náà rẹ̀ máa ṣe dìnnà náà máa ṣe ẹ̀kúnlẹ̀ náà máa mú àìsọ́jú ó kó fún yẹn jẹ ká ọwọ́ rẹ̀ ní ìlú ọmọdé bá nípa nígbà tí a bọ̀ ọlọ́mọ fi àjẹ wa láàánú wa láì sáré fi àjẹ ọdún wa à ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa àrùn sára ọwọ́ díẹ̀ tó kù láti tọ́jú tó pa ìlú pẹ̀lú ọdún tó pa ọ láì sáré ìjọba oríire tó wà ní ọmọ dáadáa ẹ̀rọ oníkálukú wa káìsí àbẹ̀yẹ̀ láti lọ sí ìdìbò èyí àná kókó báyìí láti àmọ̀ ìgbogbo omi ní twenty six àbí àmọ̀ ìgbogbo tó bá rọ́ṣù lọ́dún twenty nine àwa náà mọ̀ wá oṣù tó bá rọ́ṣù àìmọ́jọ́ ọdún rẹ̀ tó bá rọ́ṣù àhàmìlá àtàmì lókè ó ní ọ̀rọ̀ tó ṣe ní ọdún tó bá rọ́ṣù òní ìlú ilẹ̀ pẹ̀lú ìlú ìgbàsọ̀ jíkè omi ní gáàlì ọ̀rọ̀ bá tó ń ọkùnrin ni obìnrin ni obìnrin yóò wáyé jáàbì lọ́wọ́ a lọ sí id obìnrin nílò tùràrí ọkùnrin olù tùràrí ìjẹ yóò múra dáadáa ó dẹ̀ yẹ ká yọ zakatul fitr ká tó lọ sí id zakatul fitr a máa yọ fazakar ilẹ̀ fún àti zikir fẹ́ zakaru ní àwọn ọdẹ́bọ̀ al'asu àbí kada afula min tazakka kada afula ẹjọba zakatul fitr rẹ̀ ó ti tẹ̀lé ó lè rí rí jẹ̀rẹ̀ ayọ zakato fitr kàtókò lé ó dẹ̀ dáadù ká gbìyànjú àti jẹun kàtókò lé ní ọjọ́ ọdún oorun ààwẹ̀ èyẹ máa jẹun pẹ́lú tó kò lé òjìkọ́ àpẹẹrẹ jẹ́bí nìkan ní ọjọ́ tó kò lé ó di ẹwà ọjọ́ obìnrin yóò wá ìjáàbù ọ̀gá ní ìjáàbù yá ìjáàbù rẹ̀ yá ìjáàbù ọlọ́run ọ̀pọ̀ ń sàmúdà sàmì ẹ̀dùn kan lọ. Òwúrọ̀ yẹn ojúmọ́tún ọlọ́run fi yà ọ̀rọ̀ yìí wọ́n gbá rẹ̀ ni kí ẹ bá gba òṣìṣẹ́ tó tó gba iṣẹ́ fún nìkan nínú ẹ̀ kí ẹ sì fún ẹ ọ̀rọ̀ kí ẹ fún olóúnjẹ rẹ̀ ẹ wà lókùn máa Muhammad. Fún ojú oṣù kan wọn ò jẹun lọ́sàn wọn ò mú lọ́sàn wọn ò súnmọ́ ìyàwó wọn akọ wọn ò súnmọ́ wọn wọ́n lè ṣe sùúrù. Ah, gbogbo wọn wà ní ìdìbò ẹ̀sẹ̀ wọn ìtàbí ẹ̀fẹ́ wọn yìí olùkọ́ àgbà àgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá ọ̀gá lọ sí oyè àmàkánná sí ẹ̀fẹ́ kákan sí sí ẹ̀ oyè ìkẹ́lẹ̀ ẹ̀fẹ́ àjẹ ọ̀gá tó lọ ilé ìwé ọba tẹ̀lé àná ìgbàgbọ́ ọ̀rẹ́ àti obìnrin àná olùkọ́ àtàlù ọ̀rọ̀ àìsàn Àtúntò ọlọ́run ọba subhanahu wa ta'ala tábẹ̀ Ramadan pẹ̀lú bísímìlá tá ń bá lọ́nu bísímìlá ti fi dáadé owó díẹ̀ tó kù náà dákùnjọba wa láyàtí láì tọ́da ọlọ́run bá kó sí àwọn àwọn tá àlàáfíà mọ́tà fún àlàáfíà tó péye àwọn tá àlàáfíà mọ́tà fún àlékún àlàáfíà ọlọ́run àwọn ọmọ ẹ̀yà wa tó ń sẹ́láìsì ní ọkọ̀ dáhùn náà mọ́tà fúrúdì wọn ọlọ́run ọlọ́run bá kó sànù wa amọ́gbàgbé àkáǹtì nọ́mbà wa ó wà fún tiwa náà ni àkáǹtì nọ́mbà wa wà fún tiwa náà ni Jaiz bank ní báńkì wa àkáǹtì nọ́mbà wa zero márùn six nine eight two one zero márùn six nine eight two one. زائد بن سلمان هو عمر بن الخطاب الإسلامي أما هو طوليني عبد الصمد أفواني 2000 ليرة عقبة ثلاثة هاري شاكر الدين أفواني 500 ليرة عقبة ثلاثة هاري صلاح الدين عثمان أفواني 50000 ليرة عقبة ثلاثة هاري كان يقول الدواني أنا داوم في أولي تويي ومتى تعليقوا البركة على الله على القرآن الكريم ẹgbà fi ṣe bíi nìlá ẹgbà fi ṣe bíi nìlá ẹgbà fi ṣe bíi nìlá ẹmẹ fojú bí ẹmẹ fojú bí ó di wa ọlọmọdé àkàrẹsì fún ọlọmọ sànù wà láàtàrí kìámà èyí tí a kà fojú bí ẹmẹ àkàrẹsì fún ọlọmọ ẹjẹ mi sí ní àfojú ọlọmọ ẹjẹ wà ní bí ẹmẹ gbèrè tí wà bí wà ọdà ọjà. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam warahmatullah. Tó bá jẹ́ pé substitution ni òun fura sí ni tí ó lè búra lórí ban náà àbí ó dìgbà tí ó bá rí ọlọ́ọ̀bá kó sànù wà ẹ̀ẹ́dọ́ ọgọ́gọ́ subscribe ìyàwó ẹ̀ gbogbo aló búra kó mọ́ búra o torí búra ẹ̀ lágbára láàánà kọ́lọ̀ ńláàánà òun tó bá púrọ́ tó ó lè mọ́jọ bẹ́ẹ̀ àwọn kan lè gbórúmọ̀ abọ́ lórí rọ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ balẹ̀ jẹ́ lẹ́yìn náà wọ́n fẹ́ borúkọ ọmọ àwọn ọmọ rẹ̀ jẹ́ ọmọ àwọn ọmọ rẹ̀ wọ́n pé à bí ayé wọ́n lọ́sẹ̀ tìlẹ̀ lé kóòlù ọkọ̀ ó ní ẹni tó káàkiri gbogbo ilé ìlàbúrú tó dáadáa kàrí pé àbáwọn lọ́wọ́ gbogbo àbàjẹ́ àwọn owó ọmọ ọkọ̀ tó wọlé nì aminu ofuwani five hundred naira abdullatif zakaria ofuwani four thousand naira abubakar muhammad baba ofuwani two thousand naira misbah lawal ofuwani one thousand naira إسحاق عبد القادر أفواني 2000 ليرة رضوان عبد الحميد أفواني 300 ليرة لينا أيردي برم هاسي أفواني 1000 ليرة ولا تبوا لك يعني تتعوم ركبي يا تيجي بيقول الله سلام نعم السلام عليكم ورحمة الله oníbèrè kejì ní gẹ́gẹ́ bí a wọ́n ní kò tọ́ kí èèyàn dáwà pẹ̀lú ẹni tí èyí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ tó bá jẹ́ pé ibi tó wà nínú kíláàsì ní bẹ́ pé àwọn tí ń lọ tí ń bọ̀ wọ́n rí wọn tí ó rí eléyìí náà tọ́ àdídú ẹ̀dá kan wá ẹnìkẹta síbẹ̀ tó bá lè wẹ́lẹ̀ kẹta síbẹ̀ fi dájú lọ àmọ́dá pé gbangba ni kò sáburú mẹ́ kálúwà ní kúmọ̀ dáwà pẹ̀lú ẹ̀ kọ́lá bí wọ́n kọ́ ní kòrò àmọ́dá pé gbogbo yẹn àwọn tó ń lọ tó ń bọ̀ rí wọn ṣètọ́nù ráìdù ṣètọ́nù ojúdú kò sí ráìdù ń bẹ̀ bí àmì ẹ̀ńtà ń bẹ̀rù náà lè ṣètọ́nù lórí ibú ọmọ kò bá wọn ó di wà gbogbo ìdí ẹ̀rù pé ọ̀làjú ni tí àwọn máa dì máa kọ lọ́kọ tẹ́ máa dì máa bẹ̀rẹ̀ yín lọ́wọ́ àbúrúgbà ni àbúrúgbà ni. àṣàwà alákọ̀ọ́kọ́ ní gẹ́gẹ́ bí ilé tó wà pẹ̀lú tọ́ílẹ̀tì ìgbàlódé tó ṣé àkọ́kọ́ ọjọ́ máa ń pè ní èèyàn lè máa dáhùn àbí èèyàn fẹ́ sálọ aláni ní ẹ̀ṣẹ́ bísmìlá ní ẹ̀ṣẹ́ àfikárù mẹ́ bẹ́ẹ̀ ni àwọn tọ́lẹ̀tì gbàlódé jọ pé ó máa kọ́ yàrá máa tọ́lẹ̀tì tí èèyàn bá wà mímá tí ò sí tọ̀ ń bẹ̀ tí ò sí gbọ̀nsẹ̀ ń bẹ̀ èyí ń sàlọ́lá ń bẹ̀ èyí ń sì bísmìlá ń bẹ̀ òyìnkọ́ máa wà mímá kéèyàn gbé pé ó kọ́ máa gbogbo èyí sọ̀rọ̀ lábẹ́ èyí sí bísmìlá ilẹ̀ ọmọ ìlàzàrí náà Naam ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ẹlọ́kùn gẹ́gẹ́ bí a ṣe ká nínú nǹkan tí a subhanahu wa ta'ala fọ múnà Aisha mata pé mustaha tó jẹ́ ọmọ Abubakar tí Abubakar wá ní tò látò nílọ̀ ọ̀yá wábi ṣàtúnṣe fún pẹ̀lú ìsọ àwọn àyà yìí kalẹ̀. bí sí eléyìí ó túmọ̀ sí ọ̀rọ̀ Yorùbá tẹ́mọ̀ sọ pé ọlọ́run sòrò gbìjà nítorí gbà tí òun wò pé kò ń bá wí nípa ìmọ̀ gbé ọ̀rọ̀ ká tí ó wádìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí eléyìí ṣe pẹ̀lú rẹ̀. ara ò fi déédé pẹ̀lú rẹ̀ tó pé aláàkọ́ sínú àwọn ọkọ̀ kéde pé ó gbìjà ìyàwó àlébìdìkì ó tún wá ọmọ rẹ̀ ni ọmọ tí ẹ̀gẹ́ ni aisha ọ̀rọ̀ yẹn dùn náà ó di wa nígbà tó wà fún aisha máa yẹn lẹ́nu abọ́kà fẹ́ bá wí ni àmọ́ gbogbo báwí jẹ́ bàbá yẹn wí ní ìṣẹ̀rí islam láti ti délé ni ó di ọlọ́run bá ní wọn bá gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ yẹn wí ó yẹ ẹni tó gbé ọ̀rọ̀ yẹn rùdù abdullahi bin ọbẹ̀ ibùdó sàlù ọlọ́run ní ọ̀dẹ̀ ọlọ́run ọba ebe ọlọ́rọ̀ ọlọ́rọ̀ yìí lọ́wọ́ nílẹ̀ múṣẹ̀ yìí rẹ̀ ó ní wà ó ní ti pé ẹmọ wádìí gbogbo nǹkan dáadáa títí ní nǹkan dáadáa ó lẹ́yìn náà tí bá ń sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ sí àbúrò àyùbá tó sọ àtìyàwó rẹ̀ àyùbá sọ pé ah, náà ṣe eléyìí tó wá ṣẹlẹ̀ ní àwọn àyá ti yìí tọ́lọ̀ ń fọ mọ̀mọ́ wa á ìṣàmọ́ pẹ̀lú àwọn àyà tí ìṣẹ́ ọ̀kan tí ìṣẹ́ méjì tí ìṣẹ́ mẹ́ta bàbá tó wá rí mùsùlùmí tó yẹ pé dòní náà ó sì ń kára fi rẹ̀ pẹ̀lú ìwà burúkú náà sáà lè sọ máa wá máa ṣe ìdá Aisha radiyallahu anha tí wọ́n wá ń pè ní bẹ́ẹ̀ lórí àkáàtùn ah, tí mẹ́sìkò ránà jẹ́lẹ́rọ́ ni ó dé wà lóbi ní ìkágbìyànjú àti tí gbogbo dábàgbọ́nù Qur'an àgbàgbọ́ zalikal kitabu la rayba fi àyẹ̀múlò ilé náà ní mo àjòyà kàlùkìyàmù ọlọ́run já Ramadan náà ló lọ tó pé bá wá láyé táyé tọ́jà sánú wá láyé kàlùkìyàmù subhanaka أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب